èèdì ah, ah, àǹjọ̀nú obìnrin tí gbogbo ọkùnrin ń sá fún ẹnìkan ṣoṣo tí gbogbo obìnrin ń bẹ̀rù oní èèdì. Eh, Bankole but what is the problem? mo máa pè ẹ́ títí títí títí ò ní gbé call o ma tún send text messages whatsapp messages o ma take your time láti reply i don't understand are you avoiding me or something i don't understand. <laughs> babe wo wọn ò lè time ẹ ó ní criminal kan tí wọ́n devote time wọn fún bó ṣe wà yẹn òun ni ò jẹ́ kán ráyè wọ girlfriend wọn àti èmi àbúrò in fact can you wọn kì í detective ni Mama suspect wọn. can you imagine ara ilé ẹni ló ń ṣe nìyẹn kẹ́hìndé kò yẹ kó jẹ́wọ́ ló máa máa sọ̀rọ̀ báyìí o ó mọ̀ tán wọn understand we understand better now because of recent iwájú television house yìí ni wọ́n sì pa mercury sí the popular artist so gbogbo yín ó yẹ kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú lọ́wọ́lọ́wọ́ and gẹ́gẹ́ bí amòfin ó yẹ kẹ́ mọ̀ pé ọrùn wa ló máa wà náà nǹkan mọ́ ọ́n um, sori bọ̀bọ̀ mercury yẹn èmi gan o trust ẹ ọwọ́ ẹ ò mọ̀ tí kò bá jẹ́ pé owó wà lọ́wọ́ ẹ ni kò bá má bọ́nu kéèsì yẹn that guy is a rapist mhm. jọ má bínú ṣé nítorí kéèsì angel of death yìí ló ṣe neglect àwa obìnrin méjì tó wà ní láìfẹ́. babes ẹ try láti understand pressure yẹn pọ̀ lórí mi gan ẹ mọ̀ kémi àti kejì mi gangan láwa ní in charge case ẹni tá à ń nípa yìí so like ọ̀gá wa ò take care easy pẹ̀lú wa it is do or die like à ń láti ṣàwọ̀ jáde ni. ẹ má worry change this man very soon okay mm. i promise ẹ má worry hmm. change this man but baby kí ni. Mm like kí ni reason tó ṣe sọ pé mercury ò mọ i don't get. ṣé ìwọ ò rí gbogbo nǹkan tí kẹ́mi ọ̀rẹ́ fi ṣara máa ń post lórí social media ni ó wà lórí twitter instagram facebook everywhere. lórí instagram. Mm-hmm. Ah. check ẹ̀ náà. bí wọ́n ṣe wà yẹn tí wọ́n ti wọ orí social media last ó ti pẹ́ mi ì lè rántí ọjọ́ tí ẹ̀gbọ́n mi change dp wọn last in fact bóyá bí ọdún mi ì lè rántí. Um, ṣọtiri. I'm coming. In my own opinion Mercury jẹ̀bi ikú ó rape Fèyíṣará Òjó ó tún wá bribe way ẹ̀ house torí pé ó ní owó justice is yìí corrupt gan anyway gbogbo ẹ̀yin èèyàn burúkú tó wà lókè oníjẹkújẹ alátẹnujẹ tó wà lókè yẹn tẹ ní ìwà burúkú bíi ti Mercury lọ́wọ́ gbogbo yín ni angel of death máa visit ní kọ̀ọ̀kan tó máa ma yalé yín ní kọ̀ọ̀kan tó máa ma pa yín ní ẹyọ kọ̀ọ̀kan nílé yín èmi Olúwakẹ́mi Lásìsì agbẹnusọ angel of death I sign out. Really? Eh. I think I have to go out now. Go where? No, no, I'm serious. I'm serious. I'll call you. I don't understand. Where are you going to? Baby, I'll call you. Come on. I have to go now. Uh, eh, nah, bro. Number. Why is your brother like this? mi ò mọ ibi tó wà èmi náà ti ń pe nọ́mbẹ̀ kò lọ. Wiecie. Nítòótọ́, investigation jẹ́ kó yé wa wípé lóòótọ́ ni Mercury fi tipátipá bá ẹ lájọṣepọ̀. Ṣorí nǹkan tó ṣe yẹn, nǹkan tí ó dá ni. Hmm, under the law, it is wrong. Bọ̀ ṣé nítorí ẹ̀ náà ló ṣe wá ní ibi yìí? ọ̀rẹ́ Kẹ́mi lọ ṣèdájọ́ ẹ̀. Kẹ́mi kọ́ ni ó ṣe ìdájọ́ Mercury àjọ wà lé lọ́jọ́ tó kù ni gbogbo aláwọ̀ pé ń jẹ́ lọ tẹ̀sí lọ pánà. ṣọ́ra ọlọ́pàá tẹ máa ń wòye ọ̀rẹ́ aráàlú ni wá hmm? help me so that I can help you. ìwọ kọ́ là ń wá o angel of death là ń wá by any chance bóyá o mọ̀ bí tí angel of that wà tàbí kó jẹ́ ọ̀rẹ́ kẹ́mi see you are free to talk to your friend. free hmm? forgive her you know out to us nǹkan to ṣe ò dáa hmm? I'm arrested. I don't want to deceive you. Taba arrested, sentence yẹn la kò máa bá reduce wọ́n ti ràn wá lọ́wọ́ so a ní láti ràn wọ́n náà lọ́wọ́ you understand just, just, give your friend help just give your friend help sọ bá ṣe lè gé ẹtì ẹ ó tán a ní nídìí láti máa tẹ̀lé wọ́gán fúnra rẹ̀ kiri up and down. Hmm, ọlọ́pàá ṣé mo sound bí literate ní ojú yín lẹ́sìn tí ọ̀rọ̀ sí mi lẹ́nu mi ò mọ kankan nípa nǹkan tí kẹ́mi post sí internet mi ò dẹ̀ mẹ́ni tó ń jẹ́ angel of death angel of death ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́yìn kó tó pa mercury ṣé èmi àti kẹ́mi la tún gbéṣẹ́ fún ni excuse me i want to see my lawyer mi sàn kán gan mọ́. relax ah, ah. ṣìbájọ́ sọ̀rọ̀ kò ti tó gbogbo level yẹn pọ̀ kì í ṣe suspect àwọn ń béèrè question lọ́wọ́ ẹ̀ so you are ready to go you are free to go. ẹyà bọ̀ wọ́n tẹ̀ ẹ máa fún lọ́lọ́pàá tó máa tẹ̀lé mi kiri because mi lè máa rìn kí n máa wẹ̀. Ah, Sorry, I can't do that. I can't guarantee that at all. Hmm? Ọ̀tọ̀ lẹni tó ń ṣẹ̀, ọ̀tọ̀ lẹni tó ń jẹ ẹ̀yà. Let's go. Yeah. Uh-huh. Oh, how are you? Sir, I'm of all places, mo tọ́ lẹ́yìn tí mo ti wá sir. Then, eh, secondly sir, mo ti lò seven years in school ó ṣe wá jẹ́ pé ìsìn tí mo fẹ́ graduate ẹni nìkan ẹ sọ pé mi ò pass course yìí and mo dẹ̀ mọ bí mo ṣe kàwé tó tẹ́bà tó wá mọ́ sà ẹ wò yá mi ó ta gbogbo nǹkan ẹ̀ tó fi wọ́n mi wá sí school mi ní bàbá láyé mọ́ ẹ jọ èmi lè gbé òdílé wa ìsà. máa yọ rẹ lẹ́nu hmm, mo ti decide láti fún ẹ ní A grade. oh thank you sir ah, ẹ ṣe gan sir. because you're you're my kind of a guy. Huh? You, you've, you've got all it takes. So <laughs> come on, have a seat. Thank you, sir. Uh, mo pe man like can ma pass àwọn fine boy like you. Oh. That's all it takes. You know? Ṣé mo sà ẹ wo sà àwọn ọmọ tí yín náà máa rá láàánú? Ah, àwọn ọmọ yóò ní ká gbàgbọ́ làgbà ọlọ́run mo ò lọ́mọ mo ò tiẹ̀ lè bí because I am a gay. gay ni mí ọkùnrin ni mo máa ń bá sùn mo ń gbóbìnrin sùn ìtorí ẹ̀ mo ṣe ní kó wá if you want to graduate out of this school o gbọ́dọ̀ bá mi ṣe kí n kó fún ẹ látẹ̀yìn. Ah, ẹ wò sá fourteen years imprisonment ni ẹ àti wípé ó lòdì sí ìlànà ọlọ́run. fourteen years imprisonment no problem see you next year. má gbàgbé pé next year yẹn gan kò ṣù ọ fún mi. Ah, jù ú sáré ṣàánú mi. come here. ó lòdì sí ìlànà ọlọ́run sá. come here. ah come here. ah ah ẹ jọ ah. You just enter the wrong room. Can Lane. please leave? Mm. Ìdí ẹ̀ Professor, pick up your phone and log into your database. Kẹ́ ẹ fún ọmọkùnrin tó ṣẹ̀kùn mi báyìí ní accurate market <laughs> àti àwọn yòókù. Kí ló máa ń ṣe ẹ̀ students yẹn náà pẹ̀lú gbogbo pranks tí ẹ eh, And I'm very sure pé Wálé no plan pranks. By the way, departments were no one in school department ikú ni èmi ni angel of death. angel of death obìnrin bring me the angel of death pẹ̀lú gbogbo nǹkan tí angel of death in dánwò yẹn ọkùnrin ló gbọ́dọ̀ come on stop playing pranks with me come on. <laughs> pick up your damn phone and log into your database. okay. Accurate marks. Accurate marks. I've done that. You've done it. Yes. Yes, ma'am. Ah, yes, justice is served. Yes, so sick. gbogbo àwọn stunt tó ṣe yẹn like ṣe lady la fẹ́ pè ní àbí woman because gbogbo àwọn idán yẹn idán ọkùnrin ni. because she is smart and intelligent gbogbo àwọn strategies tí ọlọ́pàá lò lónìí ṣé ká sọ pé ọlọ́pàá ni tàbí ó ní relationship pẹ̀lú ọlọ́pàá. actual contribution. Anyway, I think the best thing to do now is to see our boss. Catch a proper funny good news, Elena. We have to detect me. Bravo! Thank you, sir. <laughs> this is fantastic. This is what I call a great news you guys have done so well. so obìnrin ni. mo ti sọ fún yín pé a máa gẹ̀ẹ́tì ọ̀rọ̀ obìnrin ni. obìnrin. ìyàlẹ́nu lágídí ló jẹ́ fún mi eh. ìyàlẹ́nu lágídí ni pé <laughs> nílùú tàwa yìí kó jẹ́ pé obìnrin ló máa máa ṣiṣẹ́ àpààyàn báyìí ṣe rí ìmílẹ̀ lè ta akọ́ di test pé obìnrin ni mo nínú good news like achievement gidi lele láti pé ká kọ wá sọ̀rọ̀ iná ká wá sọ wíyí kányìn lọ́wọ́ sir. hello sir. shut up shut your mouth you're vomiting gibberish you think you have done something good you think you are fantastic guys no you people are failures god. Yeah, yeah ṣáà yìí kẹ wá sí tẹlifíṣàn yìí kẹ jáde lọ wá èèyàn tó ń dà lóru the only result tẹ mú wá ni pé àdìsọ́gbà obìnrin ni ilé náà ni obìnrin ni sà <laughs> ó yà wá lẹ́nu pé àríkóbìnrin ni rárá fool that is a bad one that means that you people are failures you have failed. sir adé ń She wa ó kàn jẹ́ wípé ó máa ń wà you sound dirty. sorry sorry sir. Close, close your mouth. sorry sir. I know what you do. You do not fit into this one. You go back to putting on your uniform. You go back to the roadblock and you go back to the counter and start writing statements. That is what I'm going to do. Stop! You're still sitting down. Person. Guys, I'll give you 48 hours. 48 good hours to bring here that angel of death. Failure to do that. Failure to achieve this. You're doomed. Yes, sir. Okay, sir. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ni ẹ̀yin tèmi nílé nílé ló kó lọ́nà tó bá jẹ́ mi tí kámẹ́rà bá ti kọjú sí báyìí máa máa rẹ́rìn-ín mi tiẹ̀ nílé ṣe báyìí máa ń ṣe náà. ẹ̀yin mélòó ló fẹ́ rí náà ó ti mọ́ra tó bá ti jẹ́ pé kan tó love ni wàá just náà ni training all everything but kí n má parọ́ fẹ́ kò mí nà ó ṣòbí nígbà míì gan táwọn gan bá rà wọn bí sẹ́lẹ̀ tó wà ètò ikú ìkẹ́ni ṣo náà làwà ọjọ́ tí mo rí tiwa oh my god i was starstruck the way tó ṣe ń glow tó kàn ń dazzle mi pẹ̀lú orin and everything god. ẹ ẹ jọ ẹ bá mi sọ orúkọ yín fáwọn ará ilé àti iṣẹ́ tẹ́ ẹ ṣe orúkọ mi ni Olúwajùwọ̀nlọ ayawe fẹsọ i'm a gospel singer. wow gospel singer. olórin ẹ̀mí. Hmm, olórin ẹ̀mí ẹ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ǹjẹ́ lè fún wa lórin ẹ̀mí. baby. hey baby. bùbù bàtà mi kábọ̀. hey baby. Hmm. how are you. he's so fine. <laughs> ah eh. oh my god i'm tired. Oh oh umaye <laughs> umaye. um, um, recorded ah, program no more rigba o baba yeah. no more rigba o. èmi tọ́pẹ́ owó yẹn kọrin àwọn kíni wà interesting gan. bébì wọlé mama complain pé mi ò fún in time now mo mọ̀ pé wà ń lé mo dẹ̀ ń bọ̀ ń lé sí look how you're doing. má bínú. kẹ́ni tó ń wọlé wà lórí ìjókòó yìí náà kọ́ mọ́ ọ́n. ẹ mú mo bọ program ẹ wá ẹ jù. ẹ wọ. Eh? Ebi ò kí n wọnú kọ̀rọ̀ mi hàn. Okay. I'm hungry please, I need to eat Ṣanjẹ́wà. Oh, hungry. <laughs> baby, come I, on, ah, Ṣanjẹ́wà na ebi eh, ń pa mí náà. Ah, baby, I made, I made, I made ẹ̀fọ́, yes. everything, everything mo ṣe. Jọlá bá ń ṣe dining, I'm hungry dining ó ti wà set ní dining ìyàwó yìí ti dáná àti set. ibi eléyìí tí mo wà pẹ̀lú ẹ̀ lẹ́nu mi ò lọ sẹ́niwẹ̀ throughout the weekend mi àti ẹni ó lè lo mi anyhow tó bá wù ú ṣùgbọ́n oníṣòro lọ baby you understand me I need ebi ń pa mí come on. I'm here for you o only lọ help baby Eh? bá ń bọ mi ò my job. okay. Ah. ah babe pause Eh? ṣùgbọ́n okay ah, all right ṣe wá. because i don't understand. i'm coming. But I'm oh. here, No, <laughs> you kidding me. I love my shoes. Oh. Hey! Yeah, baby. Please come help me something. Ah, kí bá lè pọ̀sẹ̀ ló ṣe sọ bẹ́ẹ̀ o ah, bọ́dà mi o ẹ wọ. okay. kí ni bẹ́ẹ̀ lè fi sí mọ́ bá tó wọ́ tó báyìí. kó má dẹ̀rù mo fẹ́ mo wọ. oh my god what's this. Come. Yes, sir. How are you? I'm fine, sir. ṣé lab result ìbọn tó fi pa professor nìyẹn. ẹgbẹ́ ìsàkó ti jáde sá let me have it. ẹ gbogbo information tá a need mo ló wà mẹsà. All right, sir. Yes, sir. Oh oh ah! sọ wọ́n lókè pé ìbọn mi gangan ni wọ́n fi pa professor I'm in big trouble. Bankole you in big trouble. Báwo ni mo ṣe fẹ́ rò lẹ́jọ́ tí mo fẹ́ jáde? What is going on? What? How come? Definitely ọ̀daràn lọ́mọbìnrin yìí o. ọ̀daràn lọ́mọbìnrin yìí o ṣé ká sọ pé Tèmítọ́pẹ́ gan ni angel of death no no no no so definitely Tèmítọ́pẹ́ ní connection pẹ̀lú angel of death because òun ló mú bọ́n mi. I need to do something. ṣo ti rí nǹkan tí kẹ́mí post lè lò. hostel at all. What about it? Wow. All our people the angel of death. Yeah. Tàbí kò mọ̀ nǹkan nípa angel of death. Oh, there is a connection between Kemi and angel of death. Kemi ni jẹ́ angel of death. Because lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń bá I have a connection to angel of death like mo mọ èèyàn tó jẹ́ pé wọ́n láti jẹ́ pọ̀ àti angel of tó ń ṣiṣẹ́. mi ò understand nǹkan tí mo sọ tó bá wo Instagram Facebook Twitter you will understand what I'm saying torí kẹ́mi ti ń jẹ́ kí angel of death dàbí mizaya lójú àwọn aráàlú. really. Mm-hmm. we have to act fast a ní láti arrest him. very fast very fast. <sighs> Here we go again. Okay, okay. But for now, for now, for now, jẹ́ ká kọ́kọ́ débi kan Okay. yes. You don't need to stress yourself. Don't worry, Motu to máa gbé lọ́wọ́. <laughs> Don't get me wrong, mo mọ̀ pé mo ní wish. oríṣiríṣi ẹ̀gbọ́n mi náà ní mọ́tò but mọ́tò tí mo gbé wà ní oúnjẹ ni mo máa gbé lọ so ẹ jọ ẹ jẹ́ kí reverse out. Fine gay. o should máa stress ara ẹ̀ to tó máa gbé ẹ kúrò níbi ti wà available. What's your problem? No now, kí ni problem ẹ̀yin fancy now? Ẹ dẹ̀ máa máa bá mùsùlùmá mùsàbá súnmọ́ máa ríran má ṣe yàmà yàmà pẹ̀lú mi o. tẹ̀m̀bẹ̀ mọ̀jájú kí ló ṣe ẹ́ àgbẹ̀ni káfíńdẹ̀ kárúkú yòó nǹkan tó bá kà ló máa fi hàn ráì rèé o máa gbá etí ẹ̀ máa gà ó máa dùn. yes màkà jẹjẹ. ṣé bá jẹ no no please wait i'm gonna work next time eh wow sorry in the book my and we've been here for some minutes now Oh, shall I nǹkan kan fún mi àkọ̀wá nu mọ́tò kí ló ṣẹlẹ̀. we are here to arrest a criminal yes. tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ at least ó yẹ kó tẹ̀lé fún mi ní details àbí information criminal tàwa arrest. gbogbo ẹ̀ náà ni mo ṣe máa ṣàlàyé fún mi kàn take time you know. they ah, get things ready. ṣé girlfriend lè kọ́ ló jáde sí i. yeah that's my girlfriend òun gbàgbọ́ ni suspect tàwa arrest. serious. for real. I've been looking for my gun for days now. Mi ò kàn mọ́ mọ̀ And the last time tí mo footage mo notice ìbọn tí wọ́n fi pa professor mo rí pé ìbọn yẹn jọrú bọ́n mi bọ́n mi fẹ́ believe. Mo wá pe àwọn guys pé kí wọ́n wá lọ ṣe test ìbọn tí wọ́n fi pa professor nígbà tí result máa jáde mo rí pé ìbọn mi ni. Wow mo rí ìbọn mi nínú báàgì girlfriend mi yìí tí ó dẹ̀ ń sọ fún mi pé òun kàn fi bá mi ṣeré ni or something and ó rántí pé à ń sọ pé angel of death yìí ó ń láti jẹ́ nìkan tó ní military background mm-hmm. barak lèmi àti girlfriend mi jọ gbé dàgbà army ni dáàdi army ni dáàdi tèmi náà then a tún sọ pé nìyẹn láti jẹ́ni tó súnmọ́ ọlọ́pàá she is my girlfriend ọlọ́pàá lèmi sọ fún mi ṣé kò súnmọ́ mi hmm. so of course she is a very smart person fine stature yẹn ò jọra wọn now eegun àtiró wọlé èèyàn àtiró jáde ta ni òṣàyàn mọ̀ pé eegun àtiró tó wọlé òun náà lèèyàn àtiró tó jáde i am hundred percent sure pé ó ní nǹkan kan pẹ̀lú ẹni tó ń jẹ́ angel of death yẹn gangan ọkọ jẹ́ pé òun ló train ẹni or something. mo understand but i will still want you to think about it very well girlfriend ẹni tá à ń sọ̀rọ̀ ń pa èyí o. i have thought about it already. banki kẹ́mi kọ́ ni mò ń wò lọ́kùnrin ti ń wá ẹ̀ tipẹ́ bá mi kìlọ̀ fún boyfriend ẹ kó fi mí lọ́rùn lẹ o àwọn àti kejì ẹ kó yín wá mi kiri mọ́ kí ni mo ṣe fún wọn ṣé torí nǹkan tí mo ń post sórí social media ni àbí kí ló ṣẹlẹ̀. internet girl um, ṣó realize pé ọkọ mi tó ń sọ̀rọ̀ nípa ọ̀gá ọlọ́pàá ni i mean detective Bankole òun láyà o um, is that all. definitely Kẹ́mi. Okay, àti girlfriend ẹ wọ́n ní connection. yes that is the point. girlfriend ẹ gangan ni ó ń use Kemi because tá bá wo body structure angel of death àti Kemi. totally. it's the same thing. kọ́tọ́tà yìí fún mi. then Kemi is angel of death. fẹ́ ni wà lọ ṣe mí lórí burúkú máa bójú ẹ jẹ wàá rí wàá rí bẹ́ẹ̀ni yóò ráyè fọkì ń máa fi kàn sí ẹ náà máa fi kàn sí. gọ́gù ní sọ̀rọ̀ wà jẹ́ ń já ẹ̀bọ́ yẹn ṣẹlẹ̀ gangan. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé tó ṣe wáyé mi kó ẹ jẹ as in crush mi ní ẹ mo ṣe máa rí ẹ lórí screen yẹn mo ti máa wòye pé ọmọ yìí ọjọ́ kọjọ́ kan máa meet up oh understand but bí mo ṣe máa ń rí ẹ tó kọ máa ń gbé àwọn celebrities àwọn artists oríṣiríṣi wa mo mẹ́pọ̀ wà lọ́wọ́ ẹ̀ owó tó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ń sin afẹ́bà ṣe kí ni o yí ẹ̀ epo dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àtúfẹ́fẹ́ ṣe kí ni afẹ́fẹ́ láàyàn o ṣàmù bí wọn celebrities tó máa ń gbé wá yẹn wọn máa ń kó máa ti náwó lọ́wọ́ bóyá Túndé Ṣòwòdù ló máa pè kó máa fún ẹ lówó ọmọ abẹ́ jẹ́ owó yẹn ni o but nǹkan tí mo ta sí gangan owó ni o mo kóbìnrin jọ dé level yẹn o ṣàmù. ẹ wò mo ní kẹ́ fi mí sílẹ̀ for the last time ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n máa lọ fine girl o baby take am easy o. ẹ ti máa ń sọ fẹ́yìn ní ẹ ti máa ń sọ yorùbá jù báyẹn ò yé gẹ̀ yìí kò yé lady yìí fine girl. we we know say you be presenter and we know say you get money abi and instead that money just one shop small for that money call them for house anybody wey you fit call and we no even care just call anybody five m e don do us call them, make dem bring me i go go collect am no worry. mo ní kẹ́ fi mí sílẹ̀ kí n máa lọ wò tẹ bá fi mí lẹ́yìn sìn ìwọ o ti lè make ẹ e. ìwọ gan o save bọ̀ṣẹ́ yìí dógóyàrò tó wà lẹ́yìn mi ó lè má lè make ẹ. E. wà á kí ló ṣe ẹ ṣọ́ọ̀ṣì èrè ni wà ó dẹ ṣọ́ọ̀ṣì mọ́ ló wà ẹ̀wà ẹ̀wà ẹ̀tí ẹ̀wà ẹ̀wà ẹ̀wà má pa ẹ o má pa ẹ o. oh boy oh boy relax relax take am easy now Wow, wow. ti oh boy. ó dà pé o ti ya mad if you like say you dey sin mi ṣá if you like say you dey craze ṣá ok torí mo sọ fún yín mo kó ẹjẹ wá ń dùn mọ́ ò ń ṣe yánwanyánwa ò ń ṣe bí olórí burúkú ọ̀gbẹ́ni tó bá náà yàn tó máa pè kó tètè pé wọn kọ fún àlọ if not so àmà sáré bọ ojú ẹ̀jẹ̀ ń sìn sìn ṣé èdè craze ni. ọ̀gbẹ́ni ikú angel of death. Ah. ah, ah, ah tiẹ̀ gbà pé lóòótọ́ criminal àwọn pípọ̀ yìí. omi obìnrin làkàlà. àmọ́ ìwà tí wọn náà ń wù. ó fi gbogbo ènìyàn ó. ìwà ọ̀daràn ni criminal ni wọn. ṣé torí ọ̀rọ̀ tí mò ń sọ lórí social media mo fi jẹ́ ọ̀daràn àbí apààyàn ni torí kò yé mi kí ni ìwọrí tó fi sọ pé apààyàn ni mí. ó fẹ́ máa pretend bí ẹni wípé o mọ̀ nǹkan tí mò ń sọ abẹ́ hmm. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúrẹ́dì <laughs> kí ó tó di wípé mercury kú ni angel of death ń pa àwọn criminal after ti mercury rape ọ̀rẹ́ mi tán tó kú ni mo ṣe mọ̀ wípé aod olùgbèjà wa tí ò ní voice ni torí ẹ̀ ni mo ṣe ń support ẹ̀ pẹ̀lú voice mi àti gbogbo nǹkan tí mo ní. so ìwọ kọ́ ni aod ẹ á jẹ́ wípé Tèmítọ́pẹ́ ní connection pẹ̀lú aod wọ́n bá wá lè confess á ṣèwò fún ẹ̀ torí a máa dá ẹ sílẹ̀ á tún wá fún ẹ ní owó gbà má bínú. tèmi tó pé connection pẹ̀lú ilé ọjà. first time tí mo máa rí ní eléyìí mo dẹ̀ wá bá ni wípé kó sọ fún èèyàn ọlọ́pàá pé kẹ́ fi mí lọ́rùn sílẹ̀. ah hmm, hmm. bí mo ṣe ń gé ẹ lọ́wọ́ ni ò ń bòrùka he ẹ̀rín ẹ̀ pa mí ẹ̀rín ẹ̀ ó ń pa mí báwo ni o ṣe mọ̀ wípé òun kọ́ ni aod. aod is a goddess afẹ́fẹ́ ni ẹ ẹ̀ lè rí mú. a lè rí mú. bẹ́ẹ̀ ni. ok ṣọmọ advice mi fún ẹ advice mi ni wípé you should confess against Tèmítọ́pẹ́ torí a ti rí àrídájú wípé Tèmítọ́pẹ́ ní connection pẹ̀lú AOD if not ò ní bọ́. bíbí ó lè bá mi sọ̀rọ̀ náà sórí mo mọ̀ pé àwọn gimmicks ọlọ́pàá ló ń try láti lò torí ẹ̀ ló ṣe mú mi mú gẹ́ ọ̀hún èmi kò dẹ̀ máa wò mo suspect gẹ̀yìn ó lè believe nǹkan tó wá sọ fún mi ó ní ẹ kémi bá kémi wọ́n ni wọ wọ́n wá sọ fún pé ṣó realize pé ọ̀gá ọlọ́pàá ni bébì mi tó sọ fún pé kí n wọ́n ṣá you can imagine ah ẹ stupid ẹ sit down there please tèmi tapẹ́ ó yẹ kó o mọ̀ yàtọ̀ nínú iná àti omi so ó yẹ kó o ti understand ti èèyàn bá wà lẹ́nu iṣẹ́ àti téèyàn bá ń ṣeré. Sheriff Tower, there's one thing I want you to understand. Timodefe could Dimu, Dada. You don't know me, I don't know you now. Because more I'm serious. I'm serious. I'm serious. Baby, are you joking? You know, I know you now. You're my baby. You're my boyfriend. We love each other. Why would you tell me I don't know you? But I just said I'm not joking. I said I'm not joking. Hmm. ó ní military background bẹ́ẹ̀ mi náà ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí tí àwọn wa mọ̀ angel of death research wa jẹ́ kó yẹ wa pé ó ọlọ́pàá you are my girlfriend kò dẹ̀ súnmọ́ ọlọ́pàá wọ́n pa professor kan recent ìbọn tí wọ́n fi pa professor yẹn ó kọ́kọ́ fẹ́ rú mi lójú ó dàbí ìbọn later on nígbà tá a máa ṣe test fingerprint ẹ fingerprint ẹ la rí lára ìbọn tí wọ́n fi pa professor ah. and meanwhile nígbà tí èmi ń wá ìbọn mi ọwọ́ ìwọ ni èmi ti padà rí báàgì ẹ do you remember. Eh, baby hold on lóòótọ́ ni ìbọn ẹ mo fi sínú báàgì mi èmi kò ṣe bẹ́ẹ̀ sódà o ní lọ bí iṣẹ́ lọ́jọ́ yẹn sódà o lè wálé pẹ̀lú mi i don't know where you're talking about mi ò mọ professor kan mi ò tiẹ̀ kúrò nílé mi ò gbé báàgì kúrò lé mo wálé àdéjọ àdéjọ wálé lọ́jọ́ yẹn so i don't know where you're talking about mi what are you trying to say. rabi ìwọ kò tọ́jú bọyìn ní sọdá èmi ní jáde. yes so ọwọ́ ẹ magnet no ó dàbí pé ńgbà tó fẹ́ lọ pa profession ó gbàgbé ọwọ́ ẹ sára. ọlọ́run oh, yẹ mo dìbọn ẹ mú. ẹni sẹ́mìtì tó ṣàlàyé fún mi yìí kò máa ṣàlàyé ẹ̀fẹ̀ tó máa tọ́jú ẹ. Ah, baby, I no. understand better. Baby, no, no, no, baby, I don't kill anyone. Baby, you can't do this to me. Baby, you know me and I know you. We love each other. Baby, I did not mean for I was saying. Baby, look, my little I can't go to jail for what I did not do. Timagawa, let me show I don't joke. Ah, baby i don't know what you talk. baby bàbá ah. rẹ. Ah. ìyá iṣẹ́ mo dì have to kill the lady. Eh? obìnrin ni now kò yẹ kó pa ó ti rí ojú wa and that is dangerous kí ló mí báyìí ó ti rí ojú wa ojú tèmi ló rí kí sójú tiẹ̀ yú ayé ghost àmọ́ ìbí a ghost àmọ́ nǹkan kan ni wá Eh? òun ẹgbẹ́ ìwọ náà máa mú fún gbogbo nǹkan tí mò ń ṣe they will hold you responsible for all the people i'm killing no more killing mi ò pààyàn mọ́ mi ò pààyàn mọ́ ìwọ kọ́ ló ń pààyàn èmi ni mò ń pa wọ́n èmi ni pápẹ́ kan tó ń sọ ìwọ kọ́ ló ń pààyàn ṣé kan náà kọ́ ni wá ni ikú tó bá ṣe èmi ni mo ṣe náà kó tó bá ṣe èmi ni mo ṣe ah Ah, you Kẹ́hìndé, how are you? Fine. What's going on? Hmm? Like, are you talking to someone on the phone or something? Ah, Táyé ni. Táyé? <laughs> Mumu mọ̀ pé miso ń bára Anyway, I have a good news and a bad news for you. Good, bad. <clears throat> Okay, ẹ kọ́kọ́ sọ good news ẹ náà. The good news is mo discover ẹni angel of the teacher. And the bad news is ẹni tó súnmọ́ mi bí iṣẹ́ ọ̀run mi. Ẹni tó súnmọ́ mi bí iṣẹ́ ọ̀run ẹni vision mi ni angel of death can you imagine. Why tó ṣe jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń báyàn jẹ́ tí wọ́n ń báyàn lọ́dún súnmọ́ yàn bí sọ́run wáyé tó jẹ́ pé àwọn ọlọ́ máa ń bí ṣe ìdí ayé. wáyé. tí o lè bí lè pété mi tọpẹ angel of death can you believe that? Temitope of all people. ẹni tèmi tọ́pẹ́ olólùfẹ́ mi inú tó ń bí mi ń sin kọjá nǹkan tó control. mi ó lè má jẹ nǹkan tá à kékeré mi. kò sí ọ̀rọ̀ pé ó lè má jẹ nǹkan tá à ṣe pẹ̀lú angel of death like ara àránṣẹ́ angel of death ó tí bá jẹ́wọ́ mo ti gbé ìgbésẹ̀ lórí already mo ti arrest ẹ̀. yes yes i'm on it already because i'm kò sẹ́ni tó fèrè mọ́ fáìn olólùfẹ́ mi ni but since tó jẹ́ pé èèyàn tó decide láti yà nìyẹn wọ́n láti fèsì wọ́n máa face cut and i'm on it already ẹlẹ́ṣẹ̀ kan mi lọ láì jìyà lọ èèyàn ò lè mọ̀ pé iṣẹ́ agbófinró ni wọ́n ṣe kó wá jẹ́ pé òun ló máa máa bàlú jẹ́ tó dẹ̀ tó wá mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún mi láti máa ṣe ni tó wá ń fún mi wàhálà láti jọ níbẹ̀ níbẹ̀ máa fẹ́ sọ̀fin ni i swear to God. yes because àwọn èèyàn máa ń ya olórí burúkú. olórí burúkú làwọn èèyàn náà. èmi tó bẹ́ẹ̀ ni ẹ̀bọ̀ mi ó lè má jẹ́ ẹ̀kọ́ tá a rò. kinda you're right. ṣé fine tó bá tẹ̀ jẹ́ pé o lajú dáadáa o kì í ṣe òdì náà. báyìí kí ni bí mi o what do you mean by that ó lè má jọ. arẹwà ọmọ yẹ oníkẹgbẹ yìí kọ́gbọ́n. Ah. ẹ̀wọ̀n dé ìyá ṣàmọ̀dí ọ̀dọ̀ lẹ́ni tó ṣẹ̀ ọ̀dọ̀ lẹ́ni tó ń jẹ̀yà o. ìdúnkọ́lọ̀ ń bẹ̀yìn sá ọmọ ṣe ìṣòro yá mi lò sá ẹjọ sá owó jíjẹ ló pa mí owó jíjẹ ló pa mí débi bàyẹ̀ ẹjọ sá ẹjọ ẹ ẹ má jẹ́ ṣẹ̀wọ̀n ẹjọ torí ọ̀nà ẹjọ. wọ́n yóò mọ̀ mọ́. yóò mọ̀ mọ́ sá. sọ owó jíjẹ ni. ẹjọ ni ẹjọ sá. sọ owó jíjẹ yẹn ló ní pé kò destroy ọmọ ọlọmọ owó jíjẹ ni òun mọ̀ mọ́ fífẹ́ gbọ́ wàá ṣe o mo sọ fún ẹ o ọmọ bó ti destroy life ọmọ yẹn ni ó acid ó dá sí ọmọ ọlọ́mọ lójú torí kíni torí pé o pẹ̀lú boyfriend ẹ you are wicked tó bá rí ìbọn wàá yìn pa wàá yìn pa ọmọ yẹn. ah Oh, màá máa sìn ẹ́ dẹ́wọ̀n. <laughs> joseph má jẹ́ kí joseph. ibi tí àwọn ọlọ́rọ̀ ò fẹ́ fa ọ̀rọ̀ yẹn dé èmi kíní burúkú yìí máa bẹ fẹ́ débẹ̀. tó fẹ́ gbọ́ mo kọ́kọ́ hate ẹ̀ nù ah, i hate you mi ò tó bá tiẹ̀ jẹ́ pé mo like it. is a different case i hate you so much ah i can't describe it mm, i hate ẹ o ṣùgbọ́n pé o ti bà iye ọmọ yẹn jẹ́ o ti bà iye ẹ jẹ́ every day, every hour, every minute, every second tọmọ yẹn bá ti ń wo mìíràn báyìí inú ẹ̀ máa bàjẹ́ ni ah. for life tó máa fi kú inú ẹ̀ máa máa bàjẹ́ ni you are a very very bad individual and because you are a bad individual I hate you God kó tó ṣe yẹn ò dáa kí ló ń jà sí gan òun jà sọkùnrin you are not even beautiful ní tí o attract mi o you are just you are ugly o mo mọ kankan o mọ o túmọ̀ yàn bẹ́ẹ̀ o túmọ̀ o túmọ̀ yàn bẹ́ẹ̀ ká tiẹ̀ ni pé ok o kójú àánú yẹn ti ẹ̀ wá látọ̀dọ̀ náà pé ok kí yàn ṣàánú ẹ̀ èyí ló ẹ̀ kó máa sọ pé ẹ kí n sà ọlọ́run ẹ ń tẹ́ ní kó bẹ̀ mí kò mọ̀ yàn bẹ́ẹ̀. Okay, dear Bethin, sir. Yes. How, how do I go about it, sir? Please, sir. Oh, yes, now, ọmọ yẹn bẹ̀ náà. Èmi minimum màá tún kọ́ ẹ bọ́n No, who does that? O fẹ́ bẹ̀ me? Màá tún kọ́ ẹ bó ṣe No, it's not done. Look at her, ugly pepe. You're ugly, you're ugly. Ah, shit. Bankole, ìwọ máa wò Get sìn. Gẹ́ọ̀ta lọ arrest ní pé ó jí góòdì ọ̀rẹ́ ọ̀dọ̀ ọ̀gá mà ti release ẹ̀. of course mo mọ̀ pé màá ti release ẹ̀ ìyẹn ti kéré wáyé nígbà tí mo mú ọmọ ọlọmọ girlfriend mi pẹ̀lú kẹ́mi tá à ń lérò pé bóyá ìkan nínú àwọn angel of death wọ́n wà ní custody wa and the end of the day angel of death to ti strike again láti pa ẹlòmíì tó túmọ̀ sí pé. Mhm. òmúlùmálà la mú àwọn aláìsí àwọn ẹni ẹlẹ́ni tán mọ̀ kankan wọn nǹkan tí ṣẹwà yìí ń sọ wá di like wọn nǹkan tí lady yìí tó ń sọ wá di olólùfẹ́ mi ẹni tájọ́ ń fẹ́ra wa látara pé mo ní láti mú ọ̀daràn mo arrest ẹ̀ can you imagine. ṣé ká sọ pé àmọ́ṣe wa ń ṣe ni àbí àìtíṣe nǹkan tó yẹ ká ṣe. to me kò ń ṣe pé àmọ́ṣe wa ń ṣe you know ó kọ̀ jẹ́ pé ẹni tá à ń sọ̀rọ̀ nípa èèyàn tó smart gan ni ọlọ́run ìdẹ̀tí fún wa láǹfààní àti smart jùlọ ní ìtọ́jú ìjẹ́ bó ṣe máa ṣẹlẹ̀ that's my belief. máa kọ́ ẹ bí wọ́n ṣe ń bẹ̀yàn téèyàn fi ń gbọ́ káníwọ̀ ló wà ń bẹ̀yẹn bó ṣe wà ń bẹ̀yẹn èmi ló fẹ́ wá bẹ̀ o èmi ni mo jókòó báyìí ìwọ ló wà ń bẹ̀yẹn. máa wo tó mọ̀ pé orí ìkúnlẹ̀ ló wá sí wá ti dé. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìjọba ìjọba gbọ́wọ́lé ìtọ́ mi màá máa máa bẹ̀ wá mi ní wojú ẹ orí ẹ̀tẹ̀ ń sìn wà á kàn sọ pé ẹjọ́ ọba kan jókòó sí ẹsẹ̀ mi kò sí èèyàn tó máa bẹ̀ tí ò ní gbọ́ bẹ́yẹn ọ̀dẹ̀ kí ni. parọ́ fún ẹ o àwa là ń forí lagbó boyfriend tèmi gan ti ń complain ó ní gbogbo time tó yẹ kí n fóun angel of death ni mo fi ń wá káàkiri and which is right but I have to protect my job. ẹni ẹlẹ́ni ní point náà. I swear to God, this angel of death have to pay for all this. Because stress is getting pọ̀jù. Definitely. Mo ṣẹlẹ̀, ìwọ lọ yọjú sọ̀gá. Tó bá ṣe díẹ̀ kí n máa ronú mi máa lọ yọjú sí girlfriend me because mo ti ọmọ tí mo ṣe fẹ́ wojú ẹ̀. But I'm still here for now. All right, sir. Ó dáa jẹ́ kí n gbọ́ díẹ̀ díẹ̀ náà ni o, abẹ́ẹ̀ rí. Kí ló wá? Kí ló wá ń bí báyìí? Get out! Ọlọ́run á disturb ẹ, Ọlọ́run á disturb ẹ nonsense ìyá tó tó ti dànù bí ní ìsìn wa wọ́n fi wọ́n ti ń disturb wọn sí ọmọ ọgbọ́n tá a máa dá sí báyìí kẹ́bẹ̀ ilé wọ̀ ẹ ṣe oní wa ń gbówó mo mú ìtẹ̀mí lánàá sí. ìtẹ̀mí àwọn àgbà ta máa ṣe lélẹ̀ a lọ síbi tí èèyàn ti lè gbọ́ good hotel, a good room outside. there. Maybe I will continue I have ah, No problem sir. Kọ́lọ̀ ń jẹ́ kí áńgẹ́lì rere kó wọ inú mi. Ah, ẹ máa gbọ́ sà. Ní bó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ dáadáa. Nìkan mọ̀ wí lè parí ẹ̀ dáadáa. Máa parí ẹ̀ dáadáa. Kò ṣe ọ. Thank you, ẹ̀ sà. Thank you so much. Ọmọ tásìdì ẹ̀ dà sí lọ, ó lè jẹ́ aláṣẹ ó dẹ̀ ṣàṣejù àwọn ọmọ thank you so much sir. ah o ti sáré padà dé ni. báwo nǹkan tí mo rí ń sìn ó what's that. ṣùgbọ́n lady tí ó acid sí rival lára. okay yeah sure and our case and treating. lọ́wọ́ ni. God bless you òun ni mo wá ní ọ́fíìsì ọ̀gá o tí ọ̀gá káwọ́ lé láyà báyìí. how come are you serious. bí mo ṣe wọlé bá ọ̀gá ní get out tó báyìí báyìí ṣe pariwo mi tó ṣépè fún mi ibi tí mo tẹ̀ ti wà ní walkway ni mo kàn gbọ́ conversation àwọn méjèèjì tọ́gà ń sọ fún pé àwọn ń gbé lọ sí laviju hotel and suit ó ṣàmọ̀ laviju hotel and suit. of course. tọ́rẹ̀ ọ̀gá ṣe ń gbà yẹn mm-hmm. ibẹ̀ ló sọ pé àwọn lọ. But what is really going on? Oh my God, tomorrow. Okay. Like me, your girl pure somehow o. suggest coffee a ẹjọ́ as sùn lókè. Because gbogbo àwọn your time, mú tọ́gà only release Show ṣé o mọ̀ pàwọ́ la arrest wọn? Tó bá padà backfire, ó máa affect àwa náà. Sure. And for now, nǹkan tí mo dẹ̀ tún rò ní pé jẹ́ ká follow ọ̀gá up ó ṣeé ṣe kán lẹ́bọ̀ lẹ́rù yes jẹ́ ká láti monitor wọn ní wọn lẹ́nu jẹ́ mẹ́ta yìí as a matter of fact irú hòtẹ́ẹ̀lì tá à ń sọ̀rọ̀ nípa yẹn sí yẹn tá a ti mọ̀ pé bẹ́ẹ̀ lọ́nà yìí mo fẹ́ ká máa lọ sóòtẹ́ yẹn sìn ká máa lọ láfíjì. tó bá rí wàá sọ fún wọn pé ní nǹkan kan táwa ṣe ń bẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀rù iṣẹ́ làwọn wà all the time what do gave it to me real good. Uh-huh. ó ti pẹ́ tí mo ti experience irú nǹkan báyìí. <laughs> Ah. mo lè kú síbi tá a wà yìí o. Ah. <laughs> ṣé <clears throat> mo dẹ̀ ti wá ṣe nǹkan tẹ́ fẹ́ sí. ó ṣe tó ṣe àwọn díẹ̀ ò tó mi ah. ò lè jẹ́rú nǹkan báyìí kó wá lóun ò jẹ mọ́ ṣùgbọ́n láti ṣiṣẹ́ takuntakun because ṣiṣẹ́ takuntakun lèmi náà fẹ́ ṣe fún ẹ wọ́n ní gbà fún mórí nílé wọ́n ní gbà fún gbàdà lóko ìwọ put more effort kémi náà lè lo effort ń tà ń bẹ̀ yẹn fi gbogbo ara ṣe fún mi so tẹ́mi náà bá débẹ̀ yẹn máa fi gbogbo ara ṣe débi pé wàá yọ kúrò ní gbogbo ọ̀ràn yẹn lágàá ni. báwo lẹ́yìn náà ṣe fẹ́ sí ṣé dídín ni ṣé bíbọ̀ ni ṣé yíyan ni ṣé tútù ni ṣé ọlọ́fọ̀ ọ̀rọ̀ ni báwo lè ṣe fẹ́ sí mo kó wá ni ó pọ̀ lẹ́bi yanrìn gan. ẹ gbogbo dogun ẹ wọ fi báyìí mi jẹ ẹ má bá mi bẹ. èmi ò ní bẹ. Kenny, what are you doing here? Have those. èèdì ah, eh, hmm. àǹjọ̀nú obìnrin tí gbogbo ọkùnrin ń sá fún ẹnìkan ṣoṣo tí gbogbo obìnrin ń bẹ̀rù onílé ń fura ọkùnrin sáré áńgẹ́lì ikú angel of death. làkàlàkà omi ògbélé làkàlàkà ó fi gbogbo ènìyàn ó onílé sáré ah, ah, ah. angel of death. lẹ́nì so ìwọ ni. I still can't believe it. so ìwọ gọ́gọ́ ló wà nínú ìgò tó ń jẹ́ gin so you are the angel of death. Oh my God. This is not me. Ah, Taiwo Taiwo ló ṣe gbogbo nǹkan yìí Taiwo ló pa gbogbo àwọn èèyàn yìí is what like so? So ókè ṣọmọ nǹkan tó ń sọ Taiwo died four years ago so what are you talking about what are you talking about now. <laughs> Are you sure about that? <laughs> I have always been around. Huh? <laughs> ò ń try láti act for me or what. bọ́dì mi lásán lọ́mọ ènìyàn pa my spirit has always been around ó wà nínú kẹ́hìndé tí ó bá ti wù mí láti lọ ṣe nǹkan tí bá fẹ́ ṣe máa wọ inú kẹ́hìndé lọ máa take over láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tí bá ti ṣe tán kẹ́hìndé á take over bọ́dì ẹ̀. <laughs> And how is that possible? báwo ló ṣe possible now àbí kí ló ń sọ lẹ́nu. oh okay good drama queen can I talk to Kainde? Damn Dami, I'm sorry. Oh, láti sọ fún mo ti fẹ́ sọ fún yín àmọ́ Táíwò ló tírẹ́sì mi Táíwò Táíwò tírẹ́sì mi ó ní tí bá sọ fún yín pé o máa hot body mi pípò máa wọnú mi òun tẹ̀ máa lọ tó sẹ́nu tírélà tírélà máa gbá bọ́dì mi. ara yẹ ìgbà tí wọ́n fẹ́ lọ́lẹ̀ fún police dey true. sorry. interesting good for you but i'm sorry gbogbo yẹn ò jẹ́ mi àtọ́. <laughs> Bankole i'm not sorry i'm not inú mi dùn láti pa gbogbo àwọn èèyàn tí mo pa. Ah, oh, mo fẹ́ sanwó àwọn kan tí mo rà nísìnyí ni wọ́n sọ fún mi pé ọkú tó bọ́ta yẹn ti sanwó ọjà tí mo rà everything. Ah, wow ẹ ṣì kò ní o. Ah, you're welcome kò tọ́pẹ́ náà. thank you very much okay, am I your friend. no it's okay so what's your name by the way. Uh, my name is Kenny. Kenny Akẹ́yìndégbẹ̀gbọ́n. so how is Taiwo doing. Um, Taiwo is fine. She's perfectly okay. Okay. Ah, nice. I, I hope I get to meet her someday. Um, okay. anyway, um, here's my car. Yeah. Okay. No shopping for you. To work. Oh, I'll do that. Okay. Oh, thank Fine, you. Yeah. ó dé gbé kọ̀lẹ̀ ah. kí ni mo wí ọmọ fún mi lẹ́jọ́ bóyá wàhálà ẹ̀ ti pọ̀ jù ẹ́ wàhálà ti pọ̀ jù àtìgbà tí a ti meet yẹn tó ti ṣe shopping fún mi yẹn tí mo ti pè tí mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, every time báyìí ó máa pè mí jẹ́ ká ríra i would like to see you ó sọ fún mi pé ó ní favourite boutique kan tó máa láì láti gbé mi lọ fún shopping why mo kàn ń wo ìpín ah, ṣé bí yóò ṣe kàn ṣàdédé ń pàdé èèyàn nìyẹn tó dẹ̀ máa máa ṣe fún báyẹn ṣe everything. mo ní i don't like it o wàhálà ti pọ̀ jù ẹ̀ẹ́dùnà. Eh, òfò ni jọ ṣé wo mọ̀ ẹ́ pé ọlọ́run kò ní sọ̀kalẹ̀ wá látòkè tó bá fẹ́ ràn èèyàn lọ́wọ́ èèyàn náà ló máa rántí ẹ̀ wá tètè ẹ̀ ti fún bọ̀bọ̀ ẹ̀ ní tíra ẹ̀ wá wò bóyá owó kókó tiẹ̀ wò mọ́bi tó lè já sí ẹ́ bí kọ́ rẹ̀ hmm, mi ní time òkè máa wò ó sìn báyìí ó ń insist pé kí n jọ kí n jẹ́ ká meet lọ́jọ́ Friday pé ká jáde and that same friday yẹn ni mo ní interview ní tv station tí mo ti fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ jọ torí ọlọ́run báwo ni mo ṣe fẹ́ lọ. same day yẹn ni tó fẹ́ lọ fún interview yẹn. òun ṣorí mo yẹn lè ní kó miss interview yẹn but at least náà ah, bọ́bọ́ yẹn nǹkan tó ń ṣe ìwọ náà wo nǹkan tó gbé wálé lọ́jọ́ sí wo everything ah so o lè miss ẹ náà eléyìí náà dẹni tó lóun fẹ́ dídí gbẹ lọ sí special boutique ohun ọkàn tó máa yọ wá ẹ̀ so a lè miss ẹ o àmọ́ tẹ́ǹbà lè máa mọ àmọ̀ràn wa o máa ní bóyá mo lè lọ in your place yes because normally náà size kan náà làjọ ń lò àjọra wa pé identical in everything so kò lè mọ yàtọ̀ tó o bá mind o i will just suggest i go in your place. tayo tayo ìyẹn náà dẹ́n lè work o ọmọ mi ò já wo wo bọ̀ wá o jọ tó yọ lọ́hùn ẹ́ jọ tó yọ lọ́hùn mi ì fojòrò torí mo mọ̀ ẹ́ ìgbà ló máa fún ẹ lówó ń sìn hmm, ṣe ló máa dì mọ́wọ́ ó dájú Táíwò ó dájú kéé kókó wá pitú èmi má gbàgbé pé mi mò ní slot o tó bá ti promise mi pé wàá share everything equally then why not you can go in my place màá pè é sì máa sọ fún òkè òun ti dán mo máa wá kó kúkú lè dá wa mọ̀ bí. òun má rọ èmi ní dalẹ̀ mo mọ̀ pé wọ́n ló ní slot tó tọ́ so kò sí problem it's a deal. o ti accept ẹ̀rọ ya pèkì báyẹn kò kò tẹ̀sí ẹ̀ kò sọ fún. ọmọ kẹ́ni fáìn o ọmọ mi ti gba ilé káì káì káì káì hey baby hello kẹ́ni kẹ́ni ah, wọlé wọlé. thank you. hi. báwo ni ọmọ olódò tó pọ̀ tó yìí. <laughs> Ah. Let me share now. Nothing. How your laughs, man. We're looking shiny. Thank you. Mm-hmm. I don't think I can get enough of you. <laughs> Stop it. You're being naughty. Yeah. yeah. You look a bit different, though. Ah, you are fine by Lenny. You see, um, mo going to bóyá ká tètè máa lọ sí supermarket yẹn sìn because of time. Ah. Uh, a <laughs> supermarket. I was actually thinking that you know we should go first. You know, we should maybe before we go to the supermarket. Uh, <laughs> no, I, um, I don't get. Which home? Your home? Yes. I don't think that would be a good idea because mo kàn sáyé gba àyè kékeré ńlẹ ni pé mo kàn fẹ́ fi débi kan so ó máa bẹ́tà ká kúkú lọ síbi tá a fi lọ ká dẹ̀. kẹ́ni kẹ́ni ó ṣe ẹ̀rọ ṣó pé pé gbogbo nǹkan tí mo ṣe láti omi sínú gọ́tà okay not joy the very first day we met i mean i took you I bought you a few things so feel fi pé mo kàn share. ló <laughs> um, um. i mean okay kò wá money, lé mi mm. and then afterwards we can go to the supermarket. No, I <laughs> don't understand you. No, let's just go to the supermarket. you know, from there, if anything we'll not come uh, up, then sure you get. Uh, what will like, uh... <laughs> 回到武汉，再见。 táyé ti sú mi. rí i pé kò kàn tẹ̀lé yàn lọ kan kó lọ hang out látàárọ̀ látàárọ̀ tó ti lọ kò tí wọlé ń táìmì èwo ni sọ lẹ́nu báyìí ṣé ìgbà tí bọ́dà ń bá dé tán bá ń sọ̀rọ̀ sí mi ni àbí kí ni gbogbo ilé báyìí àjẹ́ ah. ń pè pé pé pé pé kò gbé kọ́ látàárọ̀ kí ló dé náà. Ah. What did I do? <laughs> what's all this kí ló ń ṣe. uncle what did I do why. Uncle. Hey. Eh. <laughs> oh ṣe kankan <laughs> what did I do uncle what did I do what did I. Oh oh, ṣe kankan ṣòro tí n bá ti gbádùn ẹ tán Ah. pa. Eh. Oh, I so much like this is what I enjoy doing. I just do it for fun. Kò yẹ ẹ̀yin ẹ̀kàn me. pé ẹ̀kàn máa rí àwọn boys kẹ̀kàn máa gba nǹkan lọ́wọ́ wọn every time kẹ̀kàn máa pick ẹ̀ pick ẹ̀ pick ibi kẹ̀ pick lọ́hùn èmi máa dásẹ̀ rí àfọ̀n ẹ̀. I don't want to pick again. I don't <laughs> want any. o ti pick eléyìí náà o ti gbẹ́jọ ogun. o ti rí gbóyin. Like I said, this is not the first time. You know? Mm-hmm. I've raped and killed over twenty-five young girls like you. Ah, Mami mi. Tí bá ti gbádùn ẹ̀ tán, màá lọ sún ẹsẹ̀ gbẹ gọ́tà because sọ́kàwé mi ti kún kò yẹ ibẹ̀ ni mo máa ń kó wọn sí but kò sí space fún wọn. Ẹ wo ogún máa jẹ́wọ́ wàláì máa jẹ́wọ́ ah, máa jẹ́wọ́ ẹ wo èmi kọ́ èmi kọ́ rè o it's not me it's not me I'm a twin it's my. Ah kẹ́ni kẹ́ni mi lẹ meet lọ́jọ́ yẹn ọlọ́ èmi fún am Táíwò. tí má ti pa ẹ tán I will now go for your sister. Ah, ayé mi ọlọ́mọdé kàgbá kò débi bá mi o. so this is so nice. ọmọ ọdún ṣẹlẹ̀ eh. let me set my camera because I like to record. You know, that ah! gives me joy. Somebody help me! Hey! Aha! Everything is well set. Moshi, moshi, Mo ṣiṣẹ́. Mo ah, gift gba. Ah! Ah! Eh, ọkú. Ah! Bàmíye. Shut up! Eh, eh, mm. I think we need to get started. Ah, Èyí mi mọ́ mi mi ooo. Kẹ́hìndé. Ah! Ah! kẹ́ńdé o. látún ẹ̀ látún ẹ̀ bóyá. yé ẹ ayé mi o ọlọ́run adébóyè ọlọ́run michael ọlọ́run jehovah. What are you saying? Nothing, I pray. Better. So just keep quiet and let's flow. You're gonna enjoy it, okay? It's no, just that you're not I gonna can never enjoy to... it. Shut up! Hey. okay. Hey. Let's get started. No, no, Shut the fuck. Ah, mommy, me oh. Yeah. Shut up. Your man said you push your coffin. Tó fẹ́ jẹ nù kẹ́ lọ ṣe shopping kò tí ó máa jẹ́ ju catfish lọ Ah. Àbí kí ni gbogbo eléyìí náà tó bá tẹ̀lé pé kò tẹ̀fẹ́ kí yẹn mọ̀ pé bèjì ni wà ní at least àti ẹ̀ mọ bó ṣe máa kó o dẹ̀ á kó o dẹ̀ á mọ bó ṣe máa tẹ̀ sẹ́mi ẹsẹ̀ sẹ́mi kí n fi mọ̀ kó tó ṣẹlẹ̀ ó kẹ́mi àwọn táyé tuntun mi ò tẹ̀ ń gbogbo lè nù nà ó kàn dẹ́rù bà ẹwẹ́ ń bè ò kí ni kò ti pé pé pé pé. báyẹn kò ní píìkì kọ ẹyin kí fóònù èèyàn máa rí kí èèyàn má píìkì ẹ wọ́n ló ta ẹ ṣáàlì wàá fi ronú ṣe mi léṣe máa wọ ẹgbẹ́ yẹn wà wá ní kìtì ẹ̀ gbogbo ẹ̀dẹ̀ kan tó máa máa dẹ́rù pa. tó bá yẹ wà wá ní. Ehodi. àǹjọ̀nú obìnrin sí gbogbo ọkùnrin ń sáá fún ẹnìkan ṣoṣo tí gbogbo obìnrin ń bẹ́ẹ̀rù onílé ń fúra ọkùnrin ń sáré áńgẹ́lì ikú angel of death. ọkùnrin làkàlàkà. Ah, ah, ah, ah, ah. omi ògbélé làkàlàkà ó fi gbogbo ènìyàn ó òní sáré. <laughs> I'm sorry it's too late. Kẹ́hìndé. Mm-hmm. Fine, Kẹ́hìndé Táyé. You are under arrest. Àwọn ọlọ́pàá ti wà mí láti máa mú mi lọ àtẹni tó ń gbénu ẹ àti wọ́n tó ń gbénu ẹ bẹ́ẹ̀ tẹ́ bá ti dẹ́wọ̀n ẹ lọ explain ara I'm sorry arrest her. bọ́dá mi àná bọ́dá mi ẹ àǹjọ̀nú obìnrin tí gbogbo ọkùnrin ń sá fún ẹnìkan ṣoṣo tí gbogbo obìnrin ń bẹ̀rù onílé ń fura ọkùnrin sáré áńgẹ́lì ikú angel of death. ó ah, ah, ah, mi ọkùnrin làkàlàkà omi ògbélé làkàlàkà ó fi gbogbo ènìyàn ó onílé sáré ah, ah, ah. angel of death.